Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. A sinner will never go unpunished. So, they have caused me pain. That is sin in the presence of Almighty God. Almighty God. Do what no man can do. Yeah. I place them into your care, oh Lord. Proper punishment. Do it unto them, O Lord. And so shall it be. And my tongue shall speak of the righteousness and of the praise and all day long. Thank you, Lord. Abba, Father, I worship you, Lord. I worship your holy name, for there is no one like you, Lord. You are worthy to be praised. Thank you, Lord. Thank you, Lord. There is no one like you, Lord. I bless you, Lord. You are worthy to be praised, Daddy. Let me show you something, guys. Mo fẹ́ fi nǹkan kan yín. Mo fẹ́ fi nǹkan kan yín. fi ẹ jẹ́ nǹkan kan Thank you, ma. Ẹ wà pa mú Ah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àwọn kìíní green baff yẹn nìyẹn o. Ti yẹn sí. A máa ṣe gbogbo ẹ̀ tá a bá ti dé ìta ń lọ. Gbogbo ẹ̀ ló máa ṣe kalẹ̀ gbogbo ẹ̀ ló ti wà lọ́wọ́ wọn tán ti ṣí má ṣe ṣe gbogbo ẹ̀ i just love the hospital anyway gbogbo ẹ̀ lọ ṣe fídíò ẹ̀ may god bless them gbogbo ẹ̀ lọ ṣe everything how oh, ah, they make it easy for me and they sign it ẹ má bínú o ní láti yọ kíní yẹ. Yeah. mo fẹ́ fi ẹ mọ ẹsẹ̀ tẹ́ ẹ rí lẹ́ǹkan yẹn àbí ìsàlẹ̀ ló wà ní níbọ̀ náà ẹ̀hẹ́n ẹ wọ ẹsẹ̀ yẹn ẹ ti rí ẹ ti rí ẹ wo èèyàn ẹ wo bọ́n ṣe ya ẹsẹ̀ yẹn ṣì wà ń bẹ̀ o ẹ wo bọ́n ṣe ya ẹsẹ̀ mi bẹ́ẹ̀ yẹn <laughs> God láì jalè <laughs> God ẹ̀wẹ̀ ìṣe ó gùn gan o ó gùn gan ó gùn gan o ó gbẹlẹ máa rí ní ó gùn gan torí mídíà máa wá mi sọ fún yín pé a máa wọ pépà you think I'm joking a máa wọnú pépà <laughs> a máa wọnú pépà o kíní yìí gùn gan o ah mi ìfẹ́ láòdù ẹ̀ ni o mi ìfẹ́ gbé sókè ni o ẹ báyìí bí mo ṣe ń kígbe mo ò fẹ́ ṣó àwọn nọ́ọ̀sì yẹn gba tó ń ṣe ni o gbogbo ẹ ẹ máa rí ẹ máa rí gbogbo ẹ ẹ bá wá sílé ẹjọ́ níjọ́ yẹn ẹ máa rí everything ẹ bá wà ní ẹjọ́ ó pọ̀ gan o <laughs> eléyìí ò ń ṣe kíní o <laughs> ẹgbẹ́ mi gbójú mi wá ṣe ṣòmọ̀ because ó ti pọ̀ jù ó pọ̀ gan ẹni ìpọ̀ gan ah, no no no no no mi ní gbà no no no no no no no. no mi nígbà no mi nígbà. My spin grafting plastic surgery was successful and this is the operation it was successful. I just want to thank It was successful success and I came out from the theater successful. Thank you. Which you ló fi rí bíbá? Which year ló máa fi Thank you we are getting there little by little. Thank everyone was looking after me. We got an infinity mercy. Bless you guys. Thank you so much. The operation was successful. They're gonna show you guys because we have the video of everything. I've uh, done a video of this. I have a video that I will play will have one place that we everybody will go everybody every one of you will go there they will play everything how it was you know we have CCTV where they came to attack me we have the CCTV we've I've collected mine and I've put it in a video that I want all my friends my family to watch we'll do it as a cinema and every one of you will watch it Life, You watch it live. You're gonna be playing. This thing is gonna be it's gonna go to Nigeria as well. It's gonna be playing. I'm gonna pay for them to play it in some of the TV on the road. They're gonna put it on the road. They're gonna see it. It's gonna go worldwide. It's a lot of documentation that was there in that video. It's a lot. because social media will not allow me, will not permit me to do what I wanted to do. I wanted to show you, I don't care because they already put my nakedness on social media. You understand? Tí eyín sí, gbogbo ibi tó wà níbi ibi ìdí mi láti ìtàn mi báyìí délẹ̀ my leg is wipe off. Me, Mi níbi kankan téèyàn máa mú dání bi bíbà Dele láti apá mi báyìí gbogbo apá mi báyìí ní ìgbà tí mo wà lọ́sibítù apá kan wọn ti ẹ̀ mọ ibi tó fẹ́ fi abẹ́rẹ́ sí ah, ah, ibo la máa kí omi sí fún ọmọdé you gonna see them you gonna see it because you gonna see it that day ẹ máa rí a lot gan a lot a lot of documentation that a lot of video that I've done. that I want all my family on social media to see it as a video. As a video. We can upload it on YouTube. We can have permission. I'm going to tell my lawyer to speak to YouTube. Send the video to YouTube first. If he said yes, then we put it on YouTube. Then so you guys can watch how they do the operation, bí ẹsẹ̀ mi wọ́n yẹ gbé ẹsẹ̀ mi bí ọrùn mi ṣe kán bí wọ́n ṣe everything you guys gonna see wọ́n ṣe gbé ní dé hospital láti inú ambulance everything was documented everything was documented the whole thing was documented ìgbà tí mo jí sáyé padà how many doctors tó wà lórí mi all of them. God bless them. May God bless them. May God bless the hospital because I don't want to measure it now. God bless the hospital. May God bless all the nurses. May God bless all the doctors there. Because wọn ò jẹ́ kí n May God bless them. Kékeré dọ́kítọ̀ yìí doctor dọ́kítọ̀ tó wà ń bẹ ẹni ṣàgbákò funfun ni ní òdúdú ní omi ò tiẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹni ṣàgbàkó gbogbo nọ́ọ̀sìsì tó wà ń bẹ́ẹ̀ èyí tó ṣiṣẹ́ láàárọ̀ ni o tó ṣiṣẹ́ lọ́sàn-án tó ṣiṣẹ́ lálẹ́ ẹni ṣàgbàkó ẹni mọ̀kú ọmọ yín ẹni wọn sàárẹ̀ àwọn ọmọ yín ẹ mọ̀ mi rí ẹ save life mi thank you God bless you thank you so much may God bless you guys. I'll still go back to that hospital when I'm fine. Because I'm not fine at the moment. I'm going through a lot of trauma. A lot of trauma. I'm not happy. I find it difficult to be happy. Because anytime I see all this picture, it makes me sad. For 19 good years, I've lived in this United Kingdom. I have never been humiliated. I have never been ridiculed. I have never been tortured. I have never being maltreated the way I was being tortured physically, emotionally, mentally. I've never been like that in my life. Without doing nothing. For good 19 years of my life. I've never been ridiculed the way they ridicule me. They sponsored them. They are being paid. They said they are more than five. They covered their face. Let me show you how they came. This is how they came to my storage. Let me show you how they came to my storage. This is how they came to my storage. This is how they covered themselves to my storage. Their face has been covered. They cover their face like that. Remember? Come Let me is how they they cover them face like that tó ṣe gbójú wọn i did not know who is beating me Me men don't know me ah because they don't wọn kọ́kọ́ fọ́ mi mọ́ mi lórí náà they use rod they smash rod on my head rod was smashed on my head i collapsed i lost consciousness on the floor i was on the floor lifeless they use rod earring you know rod like a iron rod they use it on my head they smash it on my head from the back from behind me I was lifeless you will see everything on the on the CCTV I was lifeless and I was I thought it was arm robber you understand at least I'm a gbé báàgì mi lọ wọ́n ṣàfi mí sílẹ̀ and I see that they are still using ọbẹ̀ láti máa fi gún mi wọ́n ṣe ìstáàbù mi lọ wọ́n gún mi lẹ́ on gún mi wọ́n gún mi wọ́n gún mi wọ́n gún mi and this is the way they look you can't see their face so when I have a little bit of strength I started I started struggling for me to pull that thing off for their face to be open at least I uh, let me know the person that was stabbing me abi this is how they dress You go to court now you dress like this <laughs> you come and stab somebody so that you don't want me to know the person immediately all five of them they went to club they went to club to celebrate Don't forget we have the video. If you want me to play the video here, I can play it here. It's an evidence. Rejoicing. That's what bí ó ti kú bó ṣe They have the video that they said ó ti kú. Ó lè jáde mọ́ tó bí pé nǹkan tó and then mo ń bọ̀. Ẹ play video. Jẹ́ play video. Bó ṣe wà yẹn kò lè make e láí láí sọ pé kó bọ́ síta. They know now. <laughs> Wọ́n mọ̀ pé kò lè jáde now. And then jẹ́ n play you see they have the video they have it on their phone so they are not one person if i told you that they are not one person if i told you that they are not one person they are not one person so people that are saying that they are not one person you guys are saying the truth do you understand but the person that i hold on to i know the person that i hold on to because they use marks to cover their faces They use masks to cover their faces when they come to my storage. They use rod, the, like iron, láti fọmọ́ mi lórí. So I lost consciousness. I could not even they say it they said it is. the evidence is in this video that Koti tí ẹ lè gbọ́wọ́ kò I have the full video of this I have the full complete video ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ Láyọ̀ ayé láyọ̀ máa da ìmọ̀ ìṣẹ̀dá tó wà ń kò ní gbọ́mọ sí i ní gbọ́mọ sí i they were trying to manipulate the police but we thank God they did not succeed mm, they didn't succeed it unless tí o bá wọn mi ṣe they didn't succeed see you can see that they have the video we have evidence that prove that they have the video you can see can you see. Let me show you. You see the evidence that they have the video. Can you see that they have the video? Did you see? You see there is evidence that they have the video. So it's not one person that came. Because one person cannot be beating somebody. Can you see? Can you see that they have the video? So one person cannot be beating somebody and they will be they will be videoing you. It's not possible so there are so many and that many is what all my àfihàn on cctv gbé many. yẹn how they park their car how they are coming where they put their car If it's mọ́tò yẹn wà ibi tí wọ́n gbé mọ́tò yẹn sí you all see it in the cctv thank god that we have cctv in that area as you guys are coming as they came if it's not be motor, wọn see, don't fi bọ́lẹ̀ and tó kọ́kọ́ bọ́lẹ̀ ó ti yẹ yín in tó kọ́kọ́ bọ́lẹ̀ nínú mọ́tò yẹn the CCTV carry all of them. So on that on the twenty I will send the CCTV to you guys. I want you guys to watch the complete video. Did you see? So let's see how it's gonna go. Do you understand? ọbojú wá ni o ọbojú mo tiẹ̀ ti gbàgbé kí n sẹ́ǹdì nǹkan sí yẹn ni gbogbo nǹkan tẹ́ni yìí sẹ́ǹdì sí mi gbàgbé kí n sẹ́ǹdì sí wọn padà ọbojú wá ni o. gbogbo ilẹ̀ mọ ẹni tó ní jẹnẹtútù náà ẹsẹ̀kẹsẹ̀ ló ti upload ẹ̀ ó tiẹ̀ wà ń bẹ́ wà nínú voice note yìí ni mo ti ẹ̀ ń sọ gan wà náà voice note ní ọ̀hìn jẹnẹtútù màá send ẹ̀ sí ẹ̀ ń sìn you will see it now oh wàá gbọ́n sìn. mi ń bọ̀ mi ń bọ̀. mo ń mo fẹ́ bá yín fast forward. ní evidence kan tó wọ two minutes yẹ. ẹ ń gbọ́ ẹ gbọ́ sí wèrè ń dún ẹ gbọ́. that one. you see that person. báyọ̀ jẹ́ ìfi wò. ọmọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn ẹni tó ń sọ̀rọ̀ yẹn òun ló ń ṣe fídíò yẹn ẹni tó sọ̀rọ̀ yẹn òun ló video, because the camera saw saw him ẹni tó ń sọ̀rọ̀ yẹn ó ṣe fídíò was by the ẹni tó bá ìjọ tí ìjọ anybody. yín bá ti wá sí storage wa máa sọ bí tẹ́ni yẹn dúró sí ṣé ti ṣe fídíò máa lọ saw it. was one of them that came they came together. ká lára àwọn tó wá but no thank God pé a ní CCTV ń bẹ̀ yẹn ṣá. Hmm. mo fi try mo ti break mo try because I need to use my medication I can't wait till six o'clock I'm ti ń shake àwọn mi ń shake. My fasting is going to finish tomorrow. Okay, okay. So guys, it's a lot of it's a lot. Ah, it's a lot. Oh, you ìkan Be níbi ìtàn Be ibi tán ti bu ẹran itan mi ó dẹ̀ pé mo send ẹ̀ sábìkẹ́ mo send ẹ̀ sí mọ̀mísì ẹ̀ mo send ẹ̀ sí wọn ẹ̀jẹ̀ ń wò ná. ah ẹ máa rí ìdí mi o ibi tí wọ́n ti ṣe skin graph yẹn fún mi ó send ẹ̀ sí wọn ẹ̀jẹ̀ ń wò ná mi mind mi mind anything mi care mo. mo send ẹ̀ sí wọn wọ́n kígbe yéé. ni ah kìíní yẹn ti pọ̀ jù kò ṣeé rán kìíní yẹn ti pọ̀ jù ah wọ́n ní táwọn bá fi kìíní ilẹ̀ eight months kò tí ì jìnnà wọ́n táwọn bá fi lẹ̀ kìíní yẹn ti pọ̀ jù ah mo sọ fún abẹ́ yẹn oh. ah mo sọ mo sọ́fà ó dojú ẹ̀ báyìí mo fẹ́ àwọn ọlọ́pàá ló wá ń ṣọ́ mi ní hospital pàtó dojú ẹ̀ tí mo fẹ́ para mi ní hospital yẹn pains yẹn ti pọ̀ jù pains yẹn ti pọ̀ jù ẹ̀yin doctors àtẹ̀yin nurses tẹwà lórí ìjókòó yìí mo lè kó gbogbo oògùn mi jáde fún yín ẹ̀yin nurses tẹwà mi bá ẹ wá rí ọ̀gá àwọn painkiller tán fún mi mo lè kó oògùn oògùn mi jáde fún yín kẹ rí wọn kẹ rí àwọn oògùn tí mò ń lò àní mi kì í sùn sẹ. mo sẹ́ǹdẹ̀ sí wọn ibi tán ti tán ti tán ti bo ẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ ara mi wọ́n bù mí báyìí náà ah wọ́n bù púpọ̀ gan o wọ́n gé púpọ̀ o ẹ wò. E ẹ máa rí ara mi o bọ̀ ẹ má wọrí màá ṣe ẹ jẹ́ ń fẹ́ náà ẹ jẹ́ ń fẹ́ kẹ́ má bàa rí ara mi náà. nítorí ìtàn mi nìyẹn o ìtàn mi lélẹ̀ ìtàn mi ní gbogbo bíbà yìí o ìtàn mi lélẹ̀ tí wọ́n níbi bíbà tí wọ́n ti bu kinní yẹn òun lẹ ń wò yẹn mi fẹ́ mi fẹ́ kẹ́ rí ẹgbẹ́kọ̀ mi mi fẹ́ kẹ́ rí ibi ìdí mi mi fẹ́ kẹ́ rí ibi ìdí mi because ó wà níbi bíbá ẹ wo mo ṣàṣọ fọṣà. láì jalè láì gbọkọlọkọ láì pààyàn náà nǹkan kíní ẹ̀ gbọ́dọ̀ wà ń ta nǹkan ẹ̀ gbọ́dọ̀ wà ń ta ẹ̀sùn ló kó sórí péjì ó mì pé ó wà inú ẹ̀ dùn fún nǹkan tó ṣe ni. ṣe wá nìyẹn o wọ́n ṣe wá sọ́dọ̀ wa lélẹ́yìí tó ń bójú wá ẹni pé wọ́n wá pààyàn ni èèyàn tó bá bójú wá nù ẹ̀ ẹni yẹn wá pa ẹni o ọlọ́run fún ọ tèmi o gbogbo wọn lọ bójú wá o wọ́n bójú wá ni o gbogbo wọn kọ́tọ́kọ́tọ́ gbogbo ẹni tí ti gbé o ó kú díẹ̀ tó máa dọ́dọ̀ wá tán bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fìkì níyẹn kọ́wọ́ ojú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní fìkì níyẹn kọ́wọ́ ojú wọn. wọ́n ń jẹ́ pé ẹgbẹ́ lọ́wọ́ bu báńkì èèyàn kan ṣoṣo nítòkì iná yẹn mí ìjàrí mi mọ bó ṣe ń múyàn lẹ́sẹ̀ mo fẹ́ ní èèyàn kankan èèyàn kan ṣoṣo ẹni bíi márùn-ún wá wá síbẹ̀. ní láti sáré jẹ kíní tí mo gbà àmì tí ń gàn lọ́dún mo tí lògùn kankan látàrọ máa lògùn mi ní báwo ni kà má mi ìwà òkè o ẹ̀jẹ̀ ní kí n máa wà òkè ìwà òkè mà. ọlọ́run tí wọn kò lè dá dúró mo gbé ọ o tí wọn kò lè dá mo gbé ọ̀gá o ọlọ́run tí wọn kò lè dá mo gbé ọ̀gá o ọlọ́run tí wọn kò lè dá mo gbé ọ̀gá o ọlọ́run tí wọn kò lè dá máa fún yín ní court address yẹn mo gbé ọ̀gá o ọlọ́run tí wọn kò lè dá dúró mo gbé ọ̀gá o. It is raining all around me, all around me. I can feel it, the lights of rain. Ride on Jesus. Give us more light, away. Until we are so, until we are well, the light away. for you alone is worthy. Thank you for the light of rain, Lord. I thank you, Lord. I bless your holy name, Lord, for giving me the strength for today, O Lord. I worship your name, O oh Lord. But there is no one like you, Lord. I call upon your name, you answer me. Thank you, Lord, our Father. Everlasting Jehovah Jireh, everlasting Jehovah Ishaddai, everlasting Jehovah Mercy. There is no one like you. Yes, there is no one like you. Thank you, Lord. Lifted lifted. I am lifted by the Lord. Hey. Above sin and sorrow into the presence of the Lord. Are you lifted? Don't abhor sin and sorrow in the presence of Almighty God. Okay? Don't abhor any sin. Because God Almighty does not like when you have any immunity in your heart. Give it to God Almighty. Pour all your burden unto Him so that you can continue your life. Do you understand? Don't abhor any sin into your mind, into your mind. oh, I'm going through a lot in my heart. No, no, no, no, no, no, no, no. I need to use all my aggression on this person. No, don't do that. Love, love Let me tell you one thing. You see, love is the greater things that happened to my life. You see, this world that I came, especially what I went through in my life, I don't supposed to love anyone. I'm supposed to be sharing hatred. But I choose love. That was the reason why I am here where I am today. Of the love that I choose. There is nothing anyone can do in my life that will hate on anybody. No. I don't even have, I don't even know the meaning of that. I love everyone as I love myself. I don't have any hatred to anybody. I love everyone. Do you understand? And Almighty God sees my heart. He sees my heart. That my heart is clean. Because choosing hatred will not give me it will not make my life to go forward. You will only be a backward person. That was the reason why I choose love. Over every situation that I'm facing in my life, I choose love. But at the end of the day, <laughs> Life gave me <laughs> everlasting, everlasting scar in my life. Life gave me everlasting scar in my life. <laughs> God, you said in your word, I should love. Okay. You said in your word, I should not harbor any iniquity in my heart. That's fine. You said in your word, I should not hate and she love anything that you made and she not hate it that you made it of your own image I did it look at what they did to me look at what they did to me if not that you are God Almighty I could have been under six feet I cannot say why Jesus loved me. I cannot say why he loved me. I cannot say why he loved me. I cannot say why. He died for me on a Calvary tree. He loved me. I cannot say why. I know you love me. Because you made me on your own in your own image. That's why you love me. But the people that you made, they gave me everlasting scar. Lord have mercy, O Lord. Hmm. According to your word according to your Psalm 35. Do it as it is. That is what I want. Yes. My blood is crying. My soul is weak. I am not strong anymore. No. I'm bleeding. Oh Lord. Whoever did this, let them be wiped away of this earth. Let them be wiped away of this earth. I will not rest until they wipe away on this earth. Yes. They must wipe away. All of them must be wiped away on this earth. I will not rest until they wipe away of this earth. All of them cause pain into my life. They put agony into my life. And they are still boasting. Wipe them off. 2024. is the judgment day. Wipe them off. Off! Because I serve a living God. Do you see what they wrote? Let me read it for you. Do you see what they wrote there? Oh, the phone name. This is what they wrote. This is what they wrote. Ẹ máa Me, I'm gonna show it to you guys. Me? <laughs> Màá kàn pa WhatsApp international kíni internet uh, I'm gonna show it to you guys So that they can remember. Look how they want to tell God Almighty. They will know what to say. Because you cannot call mighty name in God in vain. If you call it in vain, you'll be strike. Thunder will strike you down. Look, where were you? you <laughs> can go anything. Any length. God will wipe you off. Mm -hmm.